إن الله قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون على الله ما لا تعلمون أتدعى قفوا لهم ọlọ́wọ́n ọba ọba ọ̀kan ṣoṣo ọlọ́wọ́n ọba tí ó tún ṣe fún wa tá a dá rọmọdọ́ọ̀nù sí mẹ́ta ìdá mẹ́ta àkọ́kọ́ ń bẹ̀ ń sì ń tan ọlọ nkọdawa si lori ịda ada wa ta wa se a bá ṣe ń bẹ̀ ọlọ́run kọ́ mọ́ fi lọ fi eléyìí tó pàtàkì nínú kí lè wọ́n a ti wá sọ̀rọ̀ nípa àwọn tọ́lọ́wọ̀n bá pè lóyìn ọlọ́kàn líle kí ni fọkàn líle kí ni èèyàn lè mójútó tọ́kàn rí òfin ọ̀rọ̀ kọlọ́wọ̀n bọ́ síbi áyà mìíràn níbi tọ́lọ́wọ̀n bá ti ní àfàtọ́kọ̀rọ̀ ẹ̀wọ̀nà ayé وقد نعم Ọ قل أفتطمعون أن يؤمنوا anyị ṣe ẹ ń lérò abẹ́ Yahudi Yahudi wa salatu yìí pé wípé wọ́n ó gbà fáàlì náàbì sallallahu alaihi wa sallam tẹ́yìn gbà fún àwọn àkọ́ ní lọ́wọ́ wọ́n ní àkọ́ mẹ́rin àwọn onítàbísírò kan ẹgbẹ́ wọn ti bẹ̀rẹ̀ kí ni jẹ́ bẹ́ẹ̀ kí ni jẹ́ àkọ́ mẹ́rin gbàtọ́lọ̀ ní afa pápọ̀ mẹ́rin ṣé ẹ̀ tọ́ mẹ́rin kí ni jẹ́ tọ́ mẹ́rin wọ́n ní ti tọ́ mẹ́rin تعلق النفس بالشيء رغبة فيه ó ní kẹ́mi ọmọ ẹ̀dẹ́ ènìyàn kó so máa ń kankan kó jẹ́ pé nǹkan yẹn ń wò iṣẹ́ ojú kòkòrò ẹ̀ tọ́mọ ẹ̀ ò ní wọ́n ń pè nínú èdè lárúbáwá tọ́mọ wa ṣe wípé sọ̀híbàhú al-akhadhu bil-asbab téèyàn bá wá gbé sábàbí tí ó fà á tí n tí ń wùyàn lọ́kàn fi tẹ̀yàn lọ́wọ́ yẹn ní a máa ń pẹ̀rọ ọjà yorùbá láyé mi ti yẹ àtọ́mọ́ ẹ̀wù ó ní wípé kẹ́mì yóò so mọ́ kankan yín kan yẹ wùyàn èèyàn fẹ́ nǹkan náà téèyàn bá tí ì ṣègbésẹ̀ lórí ibú òlè ó ṣe ní nǹkan ẹ̀kọ́ ní kò tọ́mà ṣùgbọ́n téèyàn bá ṣe ìgbésẹ̀ tọ́mà mi ó kò tọ́mà mi lásán yóò dèrò dáa mọ̀rùpá láyé mi yẹ wa. ọlọ́wọ́ ní àfàkọ́kọ́ ma ẹ̀wù náà yóò mínú sẹ́yìn mùsùlùmí ẹ lérò páwọn kànáńkórí Yahudi wọ́n gbà ń ẹ̀rọ wípé wọ́n tẹ̀lé tẹ́tẹ̀lé faqad kana fariqun minhum yasma'una wípé àwọn afọ́nítà sí wọ́n ní fàárí ẹ̀kọ́ kí ni ń jẹ́ bẹ́ẹ̀ ní ìbàdí ẹ̀rùn kọ́ bá rí àtàwọn tàwọn sí ìrùmí yóò rí ń bẹ̀ kí ni ń jẹ́ fàárí ẹ̀kọ́ fàárí ẹ̀kọ́ jama àtọ́mìnàna àwọn èèyàn tí wọ́n jẹ́ ọ̀kan lọ tí wọ́n pọ̀ díẹ̀ ṣùgbọ́n àǹfààní tí ń bẹ níbẹ̀ tí wọ́n fi máa sọ ní kí fàárí ẹ̀kọ́ yìí jama bẹ́ẹ̀ láì ṣùgbọ́n kò ní fúrọ́dù àbárẹ tó máa ń fúrọ́dù ẹnu wa mo fúrọ́dù ní singular torí àwọn atáìsọ àwọn ọmọlékéwú àwọn ọmọlékéwú yóò ti yàgbé jámù mo fúrọ́dù tẹ́ ti ní mo fúrọ́dù nìkan singular yẹn tẹ́ bá ti ní jámù nìkan plural àwọn fàríkù kan nínú wa yasma'una kalama Allah wọ́n ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run àwọn àfọwọ́n ní tàbí wọ́n tún ma gbígbọ́rọ̀ ọlọ́run ọba wọn sọ́nà tọ́pọ̀ ṣùgbọ́n méjì ń bẹ̀ lọ́ba nímọ̀ jù gbígbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba wọn tí wọ́n tún sí pọ̀ ṣùgbọ́n méjì ń alákọ̀ọ́kọ́ eléyìí tó sọ̀kalẹ̀ fún ànábì wa Musa alayhi salam eléyìí ti ṣe tírà Ọlọ́run ti ṣe Tawrat wọ́n gbọ́ Tawrata lẹ́yìn ìgbà tí wọ́n bá gbọ́ tán fún mayú ẹ̀rì fúnà à ń padà bọ̀ wábẹ̀ àwọn kan ní ìtumọ̀ kí wọ́n gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ọba nìyẹn àwọn míì nínú wọn wọn ni wà kọ́ yìí ká ní fàríkùn minhum yasma'una kalam Allah àwọn kan nínú wa ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run wọ́n ní nítorí wípé ká má gbàgbé ń tọ́lọ̀ ọba sọ nínú suratul A'raf ìgbà tó ní tọ́lọ́run ti sọ̀rọ̀ ṣe béèyàn wọ náà ọlọ́run tó ń lọ ń bá sọ̀rọ̀ dáwà náà ọ̀dọ̀ ti ń wí ọ sì máa ní kìnnìkan ọlọ́bọ́lọ́ ń sọ̀rọ̀ tó bá wí kankan ọlọ́ bọ̀ tó bá ti lọ sọ̀rọ̀ tó bá tún ti dé tó bá tún ti yá ó lòun tún lọ ọlọ́run tí wọ́n bá sọ̀rọ̀ yẹn dáwà náà gbóhùn ẹ̀ àwọn ọmọ sábà tó wáyé tí ó tún jẹ́kọ̀ọ́ kan yín ọba lẹ̀ kò sí wàhálà ọba ṣàṣàyàn àwọn kan yín nù wọn wọn wá jẹ àwọn àádọ́rin ti ṣe seventy àwọn àádọ́rin yìí láti gbọ́n sáwá kó lọ níbi títí máa bọ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ lọ́lọ́ ni wọ́n tààrọ̀ Musa qawmahu sab'ina rajulan limiqatina àsìkò àdéhùn ti fi máa bá wa sọ̀rọ̀ ọ̀sọ̀ àwọn igi kan kalọ̀ àwọn náà láwọn fẹ́ gbọ́rọ̀ ọlọ́run ọba àwọn afọ onítafsir wọ́n ní wọ́n sì gbóhùn ọlọ́run àwọn kan nínú wọn wọ́n ní wọ́n gbóhùn ọlọ́run àwọn kan nínú wọn ni o láwọn tó bá sọ wípé وقد كان فريق منهم يسمعون كلام الله tó bá sọ wípé àwọn ọlọ́run ọba gbà lérò níbi yóò láwọn ẹgbọ́rọ̀ náà lóòótọ́ ìpè lẹ́yìn ìgbà tí wọ́n gbọ́ ń tọ́lọ̀ wọn bá ń fúnra wọn ní àwọn agbélá mínà lákà hatta nara Allaha wọ́n gbóhùn wọ́n ní pé àágbóhùn ẹ̀dá wá gbóhùn rẹ̀ dáa bóyá ọlọ́fẹ́ nìkan sẹ́yìn òkè níbà bá wa sọ̀rọ̀ ó ní ìgbà tá a bá rí ọlọ́run ọba ní fi tètè abẹ́ rí báyìí ká gan ni ẹ̀ gan ni yàfi jì abẹ́ rí wọ́n ní ẹ̀rọ ọlọ́run bá fi ní fàlámà akọ̀tà tó hún mọ̀rọ̀ jì fátù ìgbà tó lọ́wọ́ ní kí ilé ọ bẹ̀rẹ̀ sí ní máa gbà tí ìwárì nímú wọn tẹ́rù bẹ̀rẹ̀ sí ní máa bà wọn tí wàhálà dé ẹlẹ́mọ̀ọ́sá wá ọmọ ìsírẹ́lì àti ìpààyàn láàrin wọn ọ̀gbà wájọ́ ìwà kó àádọ́rin nínú wọn lọ́wọ́ ò ní padà lé gbogbo wọn yàrí pàwọn òsì islam mọ̀ káwọn yàtọ̀ fèrè ìwà ń sọ fọ́lọ́ pé rọ́bì láwọn ṣe ta alákìta ń mìíràn kọ́mínú wá ìyá ìrẹ́ ọlọ́run kò ṣe péjọ àmọ́kún ọwá ìlọ́yẹ̀kọ́ ọlọ́pàá wọn rùn ọba ti pèmí àti arún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ síwájú kí n tó kó kún ọkùn lẹ́yìn àtòhìlékúnná mímà bàhálà síwá omi àwọn òpè ọ̀dẹ̀ ọ̀gọ̀ aláìlọ́pọ̀lọ́ ní wa ní ṣàṣìṣe lọ́lọ́run ṣàánú wa ìnìyà ilá fìtínà sọ́tà tó dé nínú ìhà mọ́ntàṣá wàtà àdí mọ́ntàṣá àwọn kan nínú wa wọ́n ní wípé yẹ̀sùn ẹ̀wọ̀n kẹlá àwọn lọ tọ́lọ́ ń gbà wọ́n láwọn tó gbọ́rọ̀ lọ́wọ́ bá ń gbàtí àti tó gbọ́rọ̀ ọlọ́run ọba tán eléyìí tí wọ́n fi gbàgbọ́ òun tún gbàgbọ́ àrí inú àwọn àfà tí wọ́n jó ní tafsir tí wọ́n ní kíkó tí a ṣe pé léyìí ààrá àwọn àfà wọn ní tafsir tó sọ ṣùgbọ́n sì yá kó àyà láàyò náà fi ṣe yá kó àyà ọ̀tako oníkí bọ́lá ọba ti ń sọ̀rọ̀ lọ agbẹ́ni tó lọ́wọ́ bá fi ń sọ̀rọ̀ yẹn kò tako wọ́n ní wàkàrí káánà ọ̀rọ̀ ṣe kò sẹ́yìn nù eléyìí àwọn náà sọ wípé wàkọ́díkà anáfàrí kún minhum yasma'una kalam Allah wọ́n ní ihtimalu wà pé ọ̀rọ̀ lọ́n tí wọ́n ń gbọ́ wal-Qur'an àní lárúbá náà kún gbé ní Madina ọlọ́run sí sọ al anábà Muhammad sallallahu alaihi lẹ́yìn ìgbà náà gbogbo tọ́lọ́wọ́ bá wí nínú al-Qur'an tí ń pè tí ń bẹ lọ́dọ̀ wọn lódodo wọn làwọn ò ní gbà ọlọ́run wípé ثم يحرفونه من بعد ما عقلوه ثم يحرفونه من بعد الله بابا طلع رجع الله مرة سجد ọlọ́run ọba kìí sì báyàn wí sí nǹkan téèyàn lẹ́tọ̀ọ́ sí bàbí lórí ẹ̀ ọlọ́run kìí ṣe bẹ́ẹ̀ ìrẹ̀ka ajọ́ tí mo sọ nísìnyí téèyàn bá ṣe ń tó lẹ́tọ̀ sí ìbáwí ṣùgbọ́n kò jẹ̀bi ìbáwí yẹn ọlọ́run ní ìbáwí àyàfi gbà tọ́lẹ̀ èèyàn bá tó jẹ̀bi ìbáwí ọlọ́run lọ́lọ́run tó báwí wà máa kúnná máa dèbí nà wọ́n fi afárọ̀ sínú rà á jẹ́ àjẹni kankan àáránṣẹ́ sí iná rusulan mubashirin wa mudhirin rusulan mubashirin wa mudhirin la'alla yaqula lin-nasi 'ala Allahi hujjatun ba'da ọlọ́run ní ara àwọn òjíṣẹ́ wa kí wọ́n máa jíṣẹ́ kí wọ́n máa kìlọ̀ kí wọ́n máa jọ ẹni ó bá dáadáa nú nítorí pé kó má bàa di ọ̀run kẹ́nìkan mọ́ ní hujja lórí ọ̀rọ̀ ọlọ́run ọba yìí fẹ́ kẹ́nìkan ó ní hujja lórí òun ìyẹn lọ fà á téèyàn téèyàn bá ṣe ń tọ́lẹ̀tọ̀ síyà tí ò bá jẹ̀bi ìyà ọlọ́run ní jẹ̀yà anábì sọ̀tàn ẹnìkan fún wa sọ̀tàn ẹni tí ń ṣe ìrìn àjò lọ ní ọ̀dàn níbi tí ò ti sí koríko tí ò sí nǹkan ìrìn àjò bí tó ṣe rí pé èèyàn tó bẹ̀ kó lòun padà sílé bí bá ń rìn lọ ní ní délé tí èkú ọ̀nà

ìgbà tó sùn ó sùn lọ ìgbà tí ó jí ọba bá ra kùnmí rẹ̀ wájú ẹ̀ nǹkan gùn ẹ̀ àtúndẹ̀ rẹ̀ àti nǹkan mi ọba ojú ẹ̀ á ó ní Allahumma anta abdi wa ana rabbuk èyí ọlọ́run ìwọ gan lẹ́rú èmi lọ́lọ́run anabi sallallahu alayhi wa sallam ó ní akhta'a min shiddatil farah inú rẹ̀ dùn bó dì ẹnu wa gbé ó sì wí látara àdùnnú ẹ̀mọ̀ kí tọ́lọ́run bá ṣe tẹ́yìn ò lérò kó lè tẹ̀yàn lọ́wọ́ fún yàn yóò ò bẹ̀ sì wí etí mo fẹ́ lò ń bẹ̀ ní wípé ẹni yẹ irú ọ̀rọ̀ tó jáde lẹ́nu ọ̀rọ̀ tó tó jẹ́ àlọ́dọ̀ ọlọ́run bò sí ní jẹ́ ń yà nítorí wípé kò ìyá yẹn torí tọ́rọ̀ túmọ̀ kọ́ sọ pé tí àṣìṣe bá wáyé ìyẹn máa fún mùsùlùmí ní àwọn ṣùgbọ́n tí mo fẹ́ lò bẹ́ẹ̀ ni pé ááyà yìí ọlọ́run dínà ọmọ Ísírẹ́lì ọlọ́run ìwà kọ́dé ká anáfààrí ẹkún mínú àwọn àkàn bẹ nínú wáyà súnmọ́ wọ́n ń ọlọ́run tí yẹn bá ń èyàn ń gbọ́rọ̀ ọlọ́run kọmọ túnmẹ̀ àwọn ìyá tí wọ́n ń wà lọ́jà wọ́n ń gbọ́rọ̀ ọlọ́run àbí wọn gbọ́ ni wọ́n ti tàbísírò tí wọ́n ń gbọ́ ọjọ́ ibi tí wọ́n bá lọ wọ́n lọ àsàláàtù gbogbo tí wọ́n bá wọn sọ ọ̀rọ̀ ọlọ́run náà ní wọn jọ wa ó dìgbà tí wọ́n bá tó gbọ́ nígbà lẹ́yìn ìgbà tí wọ́n bá ti gbọ́ yé àwọn afọ́ ní tafsir rẹ̀ pé tó bá ṣe pé wọn ò gbọ́ yé ni ọ̀rọ̀ tó bọ̀ bá wà fún ní ìrọ̀pá láyé mi díẹ̀ tó bá yẹ pé ọ̀rọ̀ ọlọ́run ọba yẹn ò yé wọn ní ọ̀jẹ́ kan gbà wọn àmọ́ túmọ̀ ẹ̀ wọn ọ̀rẹ́ ju ṣàlàyé fún wọn yàtọ̀ sáwọn táwọn ń ṣàlàyé fún nínú àwọn tí wọ́n bẹ lọ́jà tí ọ̀dọ́

wọ́n ní hẹ́ńtọ̀ hẹ́ńtọ̀ tó ní kí wọ́n fẹ́ ṣe ẹ̀yẹ hẹ́ńtọ̀ tún hẹ́ńtọ̀ tún wọ́n yí padà wọ́n yí ọ̀rọ̀ ọlọ́run ọba padà mímbá ni máa àkọlù mímbá ni máa fàhìmóhù lẹ́yìn ìgbà tó bá ti yí ẹ̀ yóò ti yé wọn wọ́n ti mọ tó lọ́n fẹ́ sọ ṣùgbọ́n wọ̀rẹ́ yìí láti gbà ìyẹn nípa àwọn àfáà àwùjọ yín kú lọ wọ́n padà sọ fún yín pé àfa àgbọ̀ òdodo sọ ṣùgbọ́n kí láwa jẹ sáà ní jẹun ni ẹnìkan olóka àwọn ọmọ kí ọ̀run á kí wọ́n lọ ní kí wọ́n rí àjọ yìí tó àwọn ọmọ kí wọ́n fà mọ́ra wọn lọ́wọ́ pé wọ́n sàn fà mọ́ra wọn lọ́wọ́ à àwọn kan tí wọ́n jọ ma wọ́n ní táàfà sọ fún akọ́ wà irọ́ ni ó èèyàn máa yẹ sẹ́wọ̀ ọ́dà kọ́ ní ẹ̀rí rẹ̀ pọ̀ ustaasu fún wa ní ẹ̀rí rẹ̀ ustaasu afáwọn ni ustaasu o ustaasu làwọn sì máa ń jẹ́ yẹ ustaasu ó fún wa ní ẹ̀rí ẹ̀ kí à ìyẹn sì ọlọ́run ti ní kọ́ ọmọ yìí o lọ́ba lòun gbà wọ́n bá rìpọ́ọ̀tì ẹ̀ fún ustaasu ìgbà tí wọ́n sọ fún ṣáàsù tán ṣáàsù wá pè kí ló ń ṣe ọ lọ́wọ́lọ́ gbàdọ́ lọ sí kí ẹ̀yìn rẹ pọ̀ ọba ní kó gbé tìrà wa níbi kọ́ńbọ́ọ̀dù ọba gbé lọ fi ṣẹ́kọ̀ọ́ ọba gbé tìrà wa àmọ́ àbá ní kó sí yọ máa ṣàlàyé ẹ̀rí ká máa yẹsẹ́ wò fún nínú tíà ní wá ń ka tíà táfà bá ti ka bì kan ọ̀rọ̀ tó tako yẹsẹ́ wò ní mẹ́fẹ́ ọlọ́run sì ti ní kọ́ máa náà máa kéwú díẹ̀ ó ti jáde dájú lọ́dọ̀ rẹ̀ ó tún ti lọ kéwú gbòòrò ìsáàsù eléyìí máa ní ọ̀dà àmàlì yóò ní hàn já tó sí kìíní yóò torí pé kò tó dáa náà ló ti sọ hàn ẹ àkíwá ni mo pe péjì kìíní yọ wọ́n sáwà wá yòrò tí a tí ra àfáà tó nílé tí fi ń ṣe àwọn èèyàn lọ́nà fi yẹsẹ́ wò ọ̀tà kò yẹ yẹsẹ́ wò ìwà tí wọ́n wá rí pariwo sórí tí bẹ́ẹ̀ ni pé o ní rí tí a tó ní a máa yẹ̀wò lóòótọ́ ṣùgbọ́n ó ti yé ọ ibẹ̀ la bá parí rẹ̀ sí ibẹ̀ ṣùgbọ́n tó bá ṣe wípé òun náà tí ilé dá nǹkan kàlí tí àwọn náà ní ó tù fún yóò wà tún tukutu yóò tún tukutu yóò tún bó ṣe wò mo ti rẹ́ni ọ̀sán fẹ́mi kankan wípé ah, ah ẹsẹ̀ ah, ní mọ́lúdì ọ̀dà mọ́lúdì ẹni lẹ́mù bẹnu náwáwì àdíṣe wọ́n ti pè ní náwáwì ibẹ̀ náà lẹ́ni mọ́lúdì bẹ́ẹ̀

ثم yuharrifunahu من بعد ما aqaluhu àwọn èèyàn gbọ́ òdodo ẹ̀sìn ọlọ́run wa yóò yé wọn wọ́n sì tún lọ lọ́rùn wọ́n lọ lọ́rùn wọn ò ní gbà ìyẹn ló jẹ́ kí wọ́n lẹ́tọ̀ọ́ sí ìmú ìyẹn náà ni wọ́n fi ní ẹ̀tọ́ sí ìyá ọlọ́run ọba ẹ dákun ẹjá kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ẹ mọ̀jà lórí tí ń ṣe tàbí tí ń sọ tí ọ̀dá tí ò mọ̀túnmẹ̀ tí kò tí iye débẹ̀ torí ọlọ́run ọba wa náà kí láwọn kọ́ sọ kì í búyàn sí nǹkan kan yóò kọ́ sàlàyé náà lùsùlá ń mú bá ṣe yín náà ọlọ́run bá ní wípé ara àwọn aránṣẹ́ wa kí wọ́n lọ máa fáwọn èèyàn ní ròdì ohun tí wọ́n bá ṣe dáadáa ẹni ọba ṣàìdá kan tètè kìlọ̀ fún kọ́ má dọ̀run kó nírí ọlọ́run ọba máa já ara mímbà sí irin wàhálà nàdíìrì

fún ní tíra sáwájú ọlọ́wọ́n bá ní wípé kọ̀dẹ̀já akùnrọ̀ sí olóòna ìránṣẹ́ wá dé léwájú ẹ̀ yóò yé nù lakún kẹsí rọ́mù mi máa kún tó mú tó fún nàbínà lè

torí kí wọ́n bá rí gàgà wí káwa náà gbìyànjú ká tó máa lé àwọn ènìyàn ká tó máa jù wọ́n síbi tá àbá jù wọ́n sí ká tó máa kọ átíkù lórí wọn ẹ̀dá ní ìlú ká ṣàlàyé ni ẹjá pé àwọn ènìyàn síwájú sí ẹ̀sìn ọlọ́run ká tó máa fajú wọn sí wọn abẹ́ ọlọ́run ọlọ́run jó sí lò fún ayé fúláṣẹ̀ kọ̀ǹgẹ́ dáadáa فقد كان فريق منهم يسمعون كلام الله ọlọ́ni àwọn kan náà wọ́n ń gbọ́rọ̀ ọlọ́run sọ́lọ̀ máa ń sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ka ní wọ́n fà mẹ́ sọ́lọ̀ máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó lára àbí ọlọ́run dá ọ̀rọ̀ ẹ̀wọ̀n ní ìlú méjèèjì ó máa ń sọ kẹ̀yìn dá ọ̀rọ̀ tá ló wá dá ọ̀rọ̀ tí wọ́n sọ ọlọ́run já ọ̀rọ̀ ìsì máa ń sọ̀rọ̀ àwa tá a jẹ́dá ọ̀rọ̀ tá a bá sọ ẹ̀dá ẹgbẹ́ wa ní ọlọ́run lọ́dà ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀tọ̀ ọlọ́run yìí ṣẹ̀dá nítorí pé ẹni tó sọ yìí ṣẹ̀dá adẹ́dà ni yorùbá láyé mi ti yé àwọn àkán láwọn fẹ́ fọlọ́run ọba má wọ́n ní ẹmọ́ lọ́lọ́run sọ̀rọ̀ tó tẹ bá ní sọ̀rọ̀ yóò bùkátà sí kíkà sọ pé sọ láhán sọ lẹ́yìn sọ́lẹ́nu sọ́lágbẹ̀lú nítorí náà kọ̀wọ́ ní ọlọ́wọ́ àbẹ̀yẹ sọ ohun tó bá fẹ́ sọ inú ọ̀kan rẹ̀ lọ́wà inú ẹ̀mí ẹ̀ lọ́wà alìkàlámù nù sí kì yọ́ wá gbé ń tó fẹ́ sọ yọ́ wá dà sọ́kàn kan náà mọ̀lẹ́kà kọ́ lọ sọ fún yàrá yìí tàbí kọ́ ní kíkálà mọ́ kọ́ ṣùgbọ́n nǹkan kan ní sọ fún ara rẹ̀ ẹ̀rí wọn ní inálékàlámà لفي الفؤاد وإنما إن الكلام لفي الفؤاد وإنما جعل اللسان على الفؤاد دليلا جعل اللسان على الفؤاد جعل اللسان على الفؤاد دليلا جعل اللسان على الفؤاد دليلا wọ́n ní pé ọ̀rọ̀ gángan inú ẹ̀mí lọ́wọ́ ṣùgbọ́n ahọ́n tá à ń fi ń sọ jáde hù nǹkan ń sàmì ń tọ́ka sí nǹkan tí ń bẹnu ọ̀kan orin yẹn orin wọn máa ń lò láti ọpọlọ Ọlọ́run pé kàlámù nọfsì ṣùgbọ́n ẹja ọjọ́ gbéra wa léèrè tí àwọn ọmọ ẹdẹ ènìyàn a máa ń sọ ń tó yàtọ̀ sí ń tó wà lọ́kàn wa àbáyé sọ a máa ń sọ àbáyé sọ fẹgbẹ ọ̀tọ̀ ni ń tó wà lọ́kàn wa ọ̀tọ̀ ni ń táwọn wa ń wí bóòlù tí wàá sọ pé <laughs> jọyẹ ahọ́n lè má jẹ́rì fún tó wà ní ẹ̀ ah, dáadáa yàkúrú na bí afúwà àhìhìm máa láyé sàfíìkù lóbi hìm ọ̀rọ̀ ní àwọn akànnà kòrí àwọn náà bìkì wọ́n máa fi ara wọn sọ̀rọ̀ báyìí tẹ́ máa dọ́ tí ó dùn ọ̀rọ̀ yóò ti sínú ẹ̀mí wọn ẹ̀yìn ọmọ àmà wípé àṣẹ ìdíyàn bá sọ bọ́ọ̀kà olópàtà ọlọ́run ọba àmì ọba dáadáa máa sọ̀rọ̀ tó bá yẹ pé kì í sọ̀rọ̀ ẹ̀dá kò kí ni Musa gbọ́ kí ni Musa gbọ́ sọ̀rọ̀ tó bá Musa sọ tó dọ̀hún só lára bí àbí ọ̀lára ó ní ọ̀dà nígbà tó yẹ pé kì í sọ̀rọ̀ èyí gbọ́rọ̀ rẹ̀ kí ló ọba lọ bá lókè láti lọ́dọ̀ àwọn àìsílọ́wọ́ ìmọ̀ ẹ̀rọ anábì sọ́lá àlẹ́wà lè sọ́lá ọba sọ̀rọ̀ ọba bá sọ̀rọ̀ níta fẹ́ lò ń àwọn àṣà ìrọ̀ àtàwọn wọn tí wọ́n láwọn fẹ́ fọ ọba bá wọn ò ní sọ̀rọ̀ kí ọ̀rọ̀ rẹ̀ torí pé tí bá máa ń sọ̀rọ̀ à ń fi ń wẹ̀ dànù nítorí wípé tó jẹ́ ká máa rò bẹ́ẹ̀ òun ni wípé sísọ̀rọ̀ ti wá òun á fi ń wí ọlọ́run wọ́n ní ká tí máa ń sọ̀rọ̀ yóò láhàn yóò lẹ́nu yóò sì ojú ẹ̀ síbi ẹja ìbẹ̀rẹ̀ wa léèrè sókùtà máa ń sọ̀rọ̀ àbí sọ̀rọ̀ sókùtà máa ń sọ̀rọ̀ àbí sọ̀rọ̀ kì í sọ̀rọ̀ ànábì tí wàá kókùtà rẹ̀ lọ́wọ́ tí sì ń ṣe subhanallah lọ́wọ́ ànábì sọ̀rọ̀ lókùtà ní sàpamọ́ fọlọ́ òkúta máa ń sọ̀rọ̀ àbí sọ̀rọ̀ ẹ́ ní máa ń sọ̀rọ̀ òkúta máa ń sọ̀rọ̀ ẹ̀ lè gbé òun ẹni wàyí mi ṣáyìkì ilá yusabi ẹ̀wọ̀bì hàmdì ní wàhálà kìlá tọ́pọ̀rù náà tọ́sibí àwọn. بحمده بحمده nǹkan ní ìsàfọ́mọ́ fọ́lọ́run ọba àfọ́mọ́ tí wò lè yé yín òkúta máa sọ̀rọ̀ òkúta máa ṣe kí ni máa sọ̀rọ̀ ọ sọ̀rọ̀ lọ́wọ́ àná ìmọ̀ bí tí wá máa ń sọ̀rọ̀ yẹn tó sọ̀rọ̀ lọ́wọ́ àná ìyẹn sólẹ̀nù sókùtà lẹ́nu sọlá ẹ̀ dáhùn wáyé láàyè ní masalẹ̀ ààrà torí kúnlẹ̀ wọn bá ń sọ̀rọ̀ túmọ̀ sí kó léyìn nígbà tí òfin yín ròyìn rọ́ìbò lè yẹn àwọn nǹkan tó bá ti jẹ́ ìkọ̀kọ̀ ọmọ èdè nìyẹn máa fi ilẹ̀ bẹ́ẹ̀ ni alọ́lọ́wọ́ bá lóhun sọ̀rọ̀ kò sí ń tọ́kàn wá olóhun sọ̀rọ̀ wọn tí wọ́n sì wá lè máa sọ̀rọ̀ tí ó lè sọ́lá ọ̀fẹ́ sọ̀rọ̀ nìyẹn ọ̀fẹ́ sọ̀rọ̀ ó ti lóhun sọ̀rọ̀ kò sí ń tọ́kàn wá máa mùsùlùmí máa nígbàgbọ́ nínú tọ́lọ́hun bá fi ròyìn ààrẹ bó ti fi ròyìn ààrẹ kò ní ìdíkéyà léyìn ọ̀fọ̀ ọlọ́run ọba máa kọ́ wá máa lò láàkà ìtì ẹ̀ láti fọ́ ọlọ́run mọ́ kéèké àdọ́dọ̀ máa sọ ọ̀gbọ̀n báwọn nínú ọlọ́run ṣé n tó sọ ń pa ara rẹ̀ àbí tí ò sọ ń pa rẹ̀ tọ́lọ́run ọba tọ́lá rẹ̀ ga tó ti sọ ń pa ara rẹ̀ fílẹ̀ tí làákà ìtì ẹ̀ ò ti gbè fílẹ̀ gbà wípé làákà ìtì ẹ̀ ò tí ì gbé gbogbo bá a ṣe wà ní ìrọ̀pẹ́ nìkan kan bẹ́ẹ̀ nù wá ń bí ìtọ́jú àpé òsì màláìka sáwọn ti wá ní màláìka àti ìrìnà ṣé wọ́n ń bẹ àbí wò sí. tó bá rí bẹ́ẹ̀ kí ló lè ta àgbà kí wọ́n ń bẹ tí nítorí bọ́lá wọn bá sọ fún wa kí wọ́n ń bẹ. ọlọ́kùnrin ọba mi ọba sọ̀rọ̀sọ̀rọ̀ ní ọ̀rọ̀ rẹ̀ ọlára fi ó lóhùn tó pé ẹ̀dá lè gbọ́ ẹ̀dá قال يا موسى إني اصطفيتك على الناس برسالاتي إني اصطفيتك على الناس برسالاتي وبكلامي فخذ ما ọlọ́run bá ní pẹ́rẹ́ mú ń sá mọ̀ṣáwọ́lẹ́sà bẹ́ẹ̀ni sáláàtì pẹ̀lú pé mo sí ọ ní ìránṣẹ́ o ṣùgbọ́n sísà lẹ́sà pẹ̀lú ìjẹ́ ìránṣẹ́ o kì í kọ wa kọ́ọ̀sùn mi mọ̀ sá kì í ṣe Mùsá lè náà ọlọ́run ṣe bẹ́ẹ̀ ọlọ́run á gbé nǹkan mi kí o ṣe fẹ́ lómi lẹ́yìn ẹ̀sìn lẹ́gbẹ̀ẹ́ wá mi ká láàmì mo sọ ọ lẹ́sà pẹ̀lú pé mo bá ọ sọ̀rọ̀ láì sóògùn fọ láì sáláàrin náà láàrin mi àti ẹ fàkóso máa àtẹ ìtúkà tó bá rí bẹ́ẹ̀ níjẹ́ mi ọlọ́run bá fún ọ dìrọ̀ ọmọ wà kún nínú ṣáàkiri máa dúpẹ́ fọlọ́run musa ọlọ́run sọ̀rọ̀ ìtọ́pọ̀ fún ọ ọlọ́run bá mi máa ń sọ̀rọ̀ ọlọ́run sì sàwọn kan lẹ́sà nínú ماذا قال ربكم قالوا فزع عن قلوبهم سبع سبع سبع سبع عن قلوبهم ọlọ́run ni ó sàánú ah, ah, sáàwẹ̀ náà lọ́wọ́ tó báyìí lọ́wọ́ ló máa bá kọ́ làrọ̀ bùkún ọ̀dà ọlọ́wọ́ bá ní wípé tẹ̀rítọ́lọ́wọ́ ọba tó láàrin ká tó bá sọ̀rọ̀ ohun ọlọ́wọ́ ọba tó láàrin ká igbe rẹ̀ àti lágbára ọ̀rọ̀ ọlọ́run àwọn màláíkà tí wọ́n gbọ́gbọ́ kọ̀kọ́ dákú lọ́rùn gbẹ̀dà wọ́n dákú lọ́rùn gbẹ̀dà nígbà tí wọ́n bá wá jí tán ni wọ́n wà mọ́ kọ́ọ̀lù ìhàkọ́ òdodo lọ sọ wọ́n ẹ̀sẹ̀ wá máa sọ tó lọ́n sọ ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n gbọ́ òun mọ̀ wá sọ láàrin ara wọn ìgbà yẹn ni àwọn ayẹsẹ́wò òfìdán alágbègbà àwọn àlìjànú tí ń bá wọn ń ṣiṣẹ́ àwọn ọlọ́sánmà ohun tí àwọn mọ̀lẹ́kà wọn ń sọ láàrin ara wọn nínú tọ́lọ̀ náà fẹ́ ṣe láyé wọ́n gbọ́ wọ́n wàá sáré lọ àwọn ọ̀gá wọn tí ara wọn ń ṣẹ́ tàbá wọn ọmọ ṣẹ́ wọn tọ́lá wọn náà ní tí wọ́n gbà lọ pé nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ìyẹn ṣe ìyẹn ló fà á tó fi jọ́ kékeré bá dọ̀jọ̀ ẹlòmí ẹnìkan pè mí ó ní ẹni ní àwọn níbi ní orí kòsì ẹlòmí mọ̀ àbí bí náà nìkan tí ẹ bá mọ̀ dọ́dọ̀ rẹ̀ ní téèyàn ṣe gbẹ̀yìn kéèyàn tó mọ̀ bọ̀ lọ́dọ̀ rẹ̀ yóò mọ̀ sọ fún yàn tí ó lè gbé òjì ìkìrán ni àhán bọ́lá àbí lọ́nìkan bí mi láìpẹ́ bí ẹnìkan ń bẹ tó bá dọ́dọ̀ rẹ̀ ní sì tó ṣe gbẹ̀yìn yóò sọ fún ọ kó tó máa bẹ lọ́dọ̀ tí wàá sẹ́ni ká wàá jọ sọ̀rọ̀ tí ẹjọ sọ̀rọ̀ pé yóò sọ fún ọgbẹ́ tẹ̀sán tẹ̀sán àwọn àlejò ló ti lọ gbé bá kọ́lá yìí mi kí làwọn mọ̀lẹ́kà gbọ́ kí ni a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run tá a fẹ́ lò nìyẹn ẹ̀rí pọ̀ nínú alukur'an nínú ọ̀rọ̀ anábà Muhammad sallallahu alaihi wa sallam láti fi jí rẹ̀ múlẹ̀ pé ọlọ́run ọba máa sọ̀rọ̀ ó sì ṣẹ̀ṣàyà àṣàyàn àwọn kan nínú àwọn ẹ̀jẹ́ láti gbọ́rọ̀ ọlọ́run ọba ẹni ọba wá gbọ́rọ̀ ọlọ́run ọba ọba tó láàrín ká tí wọ́n ń ké fún tí ọ̀dọ́ látẹnu ọlọ́run bí ẹgbẹ́ wá sí kálùkùrá ní fún àwa yìí tó sì gbọ́ yé tá a ṣàlàyé fún tí ọ̀wá mú lò irú àtúbọ̀tán àwọn Yahudi ọjà àtúbọ̀tán tiẹ̀ náà o irú àtúbọ̀tán àwọn kànáńkọ̀rí alùlẹ̀kẹ̀ dáàbì yọ ṣẹlẹ̀ sóun náà ọlọ́mọdé àbúrò ṣẹlẹ̀ sí wa ọlọ́ni wà kọ́ ní kí a na fari kúmínú yasma'una kalam Allah thumma yuharrifunahu min ba'di ma عقلوه وهم يعلمون وقد كان فريق gbọ́rọ̀ ọlọ́run ọba ayé tán wọ́n tún wá máa yìí wọ́n lọ lọ́rùn ìtọ́lọ́run bò wí wọ́n ní lọ́lọ́run wí. ìdáná jẹ́ ìtumọ̀ rọ̀ṣúlà fàkọ́dìmú báyìí yàdá iná jẹ́ wá kún sọ́lá ọ̀. wọ́n lọ́lọ́ ní sáájú náà tẹ̀lé sádàkà kẹ́ tó bá sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ wọ́n ní yẹn lẹ́ẹ̀mí táwọn èèyàn bá ń bọ̀ wá síwájú àwọn alálàáfà ọmọ fún wọlé ẹ̀rí rẹ̀ ni kàkọ́ di mọ̀ báyìí náà yá dé iná jọ wá fún un sọ̀rọ̀ ẹ máa ń fi sádàkà lẹ̀ ẹ̀yẹ́ bá ti wá ń bọ̀ wá síwájú àwọn àfààní kàkọ́ di mọ̀ báyìí náà yá dé iná jọ wá fún sọ́dà ẹ fẹ́ sọ fáwọn àfààní ẹ bá tọrọ ẹ̀kọ́ fowó lẹ̀ ẹ bá ti kí wọ́n sọ wípé ayàtọ̀ tẹ̀lé pa ayà òkè rẹ̀ fàyẹn làǹtàfà àlùwátà bàbá ọ̀gbà aláyé kún fàákì mùsọ̀lá àṣọ tó máa ń bẹ̀kọ́ dìbò bẹ́ẹ̀ ni alẹ́ ẹni wà kún sọ̀lá kọ́ọ̀tù fàyẹn làǹtàfà àlùwátà bàbá ọ̀gbà aláyé kún fàákì mùsọ̀lá ọ̀yà. àṣọ tó máa ní sóní ìlà ní láti ṣe bẹ́ẹ̀ ìgbàtẹ́ ẹ̀ ti lè ṣe ẹfìlẹ̀ mọ́sí ẹwà mójútó wọn dẹ̀gbọ̀lẹ́kọ̀ọ́ pé ń tọ́lọ̀ wọn bá gbà lérò bẹ́ẹ̀ náà tó kọ́ wọn ṣùgbọ́n wọ́n yìí wọ́n sì mọ̀ báwọn yìí wọ́n máa ṣùgbọ́n torí tí wọ́n wọ́n torí tí wọ́n jẹ bá ń tí wọ́n lè jẹ́ wájú ọlọ́wọ́n bá ọlọ́ni wà hún yà àlàmọ́ ẹni bá ń ṣe dáadáa wọ́n ní tí wọ́n bá ṣe dáadáa ara kí àyà ọ̀ ìwọ́n náà mọ̀ wọ́n ṣe dáadáa tí wọn náà bá ṣe tó kù díẹ̀ káàtó ọmọ wà ní ìsìnkú máa ha kàfi sọdọ́rík wàkàrí ìta àyà pọ́lí àbẹ́yìn náà ọlọ́run ní sẹ́ni ọ̀kan wa lẹ́lẹ́sẹ̀ ibi òbí àti ìṣẹ́ ọlọ́run kó sàkórí jù fún ààrẹ ọ̀rọ̀mọdọ́ ní ilé mọ́sílẹ̀ ọ̀kan tó kù tá a gbà láyé ọlọ́run kó sì dùn àwọn kó mọ́ dùn